tó mo kí yín gbogbo ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbẹ́ wa kò mà ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ o àwa láwọn máa wá ẹ̀yin náà láwọn máa bá ikú báyìí kò ní wá gbèsò lọ́la ṣe èdùà hmm. ǹjẹ́ ti gbọ́ ó ti ṣẹlẹ̀ o hmm. ó ga jù wọ́n ti fẹ́ pa Ṣèyí Mákindé o Dr. Wùmí Lawal ṣe ìkìlọ̀ ńlá fún bàbá Tinubu àti olóyè Adéyẹmọ Sunday Ìgbòho ṣáà bẹ́ẹ̀ ni o lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n sọ pé wọ́n ti fẹ́ yànkè Ṣèyí Mákindé ṣùgbọ́n tá a bá fẹ́ kọ́kọ́ sọ òótọ́ lọ bàbá ṣe bàbá Tinubu tó bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìdájọ́ ó bẹ̀rẹ̀ látòrí ẹni tẹ́ ẹ gbé sẹ́yìn ẹni tẹ́ ẹ fojú di iṣọ́ pé à ẹni yìí èèyàn mi ni ẹni tẹ́ ẹ fojú pèlé èèyàn òun gan lè gbàbọ̀dè tì yín o bàbá kò sẹ́ni tí ò lè gbàbọ̀dè lọ́wọ́ yìí torí pé lọ́wọ́ yìí tójútìyẹ ló yẹ ká pààrọ̀ máa fi ríran o ní ìta àbádé lọ́wọ́ lórílẹ̀‐èdè nàìjíríà yìí. ṣé ẹ ti wá rí sí yìí o ṣé ẹ ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. torí ńgbà tó sọ fún gọ́vnà ṣèyí mákindé wípé kó wá security ṣé mo pé of recent ni àwọn agbénipa àwọn jínigbé àwọn agbésùmọ̀mí wọ́n wọlé tọ gọ́vnà lọ bẹ́ẹ̀ ni of recent lọ wọlé tọ gọ́vnà lọ tó dẹ̀ jẹ́ pé ah, báwo ló ṣe wọlé báwo ló ṣe wọlé ah, ah. tó dẹ̀ wọlé tí wọ́n pa ìkan lára wọn tó dẹ̀ tún ṣe àwọn aid sí ẹ̀ léṣe áá kí ló dé ní ilẹ̀ yorùbá yìí náà báwo ló ṣe ṣẹlẹ̀ àṣẹrí pé àwọn agbésùmọ̀mí wọ́n para pàràgọ́ ṣe mọ̀ pé ńgbà tí wọ́n nígbà tí bàbá olóyè adéyẹmọ sunday gbòòrò sọ̀rọ̀ tí wọ́n ń tẹnumọ́ fún gọ́vnà gọ́vnà ṣèyí mákindé pé àkọ́ wá síkẹ́rìtì sí gbọ̀ngàn ìbàràpá wípé torí síkẹ́rìtì ibẹ̀ ó mẹ́ẹ̀ o ṣùgbọ́n gbà yẹn kí ni bàbá máa sọ kí ni gọ́vnà máa sọ gọ́vnà fojú wo pé ta ni Sunday láti máa control ta ni Sunday láti máa decide fún mi lùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n nísìnyí o ó dàbí pé òun gan làwọn Fúlàní wá fẹ́ wá lé mú báyìí àbí bẹ́ẹ̀ kọ́ torí lọ́wọ́lọ́wọ́ yìí ẹni tó ń ṣọ́ gọ́vnà gangan wọ́n ti jí gbé <laughs> wọ́n ti gbé ẹni tó ń ṣọ́ gọ́vnà gangan ẹ̀mí gọ́vnà gan òde o <laughs> ó dojú ẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹ jí o lọ́wọ́ yìí ìwọ tó bá lò kí gbẹ́ máa lò kí gbẹ́ ìwọ tó bá láyẹ̀ta láyẹ̀ta ìwọ tó bá ní ìfúnpá lo ìfúnpá torí ogun ti ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o bẹ́ẹ̀ ni ogun ti. ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká lọ máa dira sílẹ̀ o ẹ jẹ́ ká lọ máa múra sílẹ̀ nítorí ogun ti ń ṣẹlẹ̀ ṣùgbọ́n gbogbo ọmọ Yorùbá ẹ ká ronú o ẹ ká ronú o ẹ wo àwọn Ìgbò bó ṣe wọ́ọ̀sì tó yẹn wọ́n ń gbè lẹ́yìn ara wọn ni wọ́n ń bàkàrà wọn ọ̀pù lójú méjèèjì débi pé wọn ò ẹ́fà tú yẹ̀yẹ́ ara wọn síta lá kò sí kò ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ ni o nítorí pé kódà àwọn fúlàní náà wọ́n ń gbè sẹ́yìn ara wọn ni o débi pé wọ́n ń báàkì ara wọn up ṣùgbọ́n ẹ̀jọ̀ kí ni tàwa ọmọ yorùbá kí làwa ọmọ yorùbá ń ṣe lọ́wọ́ à ń gbè sẹ́yìn ẹlòmíì ni o lọ́nà wo à ń gbè sẹ́yìn ẹni tí ó máa tó máa jẹ wá à ń gbè sẹ́yìn ẹni tí ó máa run wá à ń gbè sí ẹ̀yìn tó jẹ́ pé ó máa padà bá tira jẹ́ tinubu ló lè ṣe òun lọ́nà òun ní mẹ́sáyà ẹjọ́ ọdún kan àtààbọ̀ ló ti dàbí ọdún mẹ́jọ kí ló dé a gbogbo ọmọ yorùbá ẹ jẹ́ ká jí o now ẹni tá à ń gbèsè lẹ́yìn sìn ó wá ń fi ìyà yìí ó ń fi ìyà jẹ wá ní ojú méjèèjì débi pé a ò tún lẹ́nu ọ̀rọ̀ débi pé a ò tún rí nǹkan kan sọ ah ó mà ga o gbogbo ọmọ yorùbá ẹ jẹ́ ká jí o nítorí pé gbogbo ibi tá a fi ìrètí sí pé òun ló máa gbà wá òun ló máa là wá ìyàlẹ́nu ni pé òun ló tún kó fún wa wòtòwòtò òun ló mú fún wa back to back ẹ wọ ìyan ìyá mi. lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀-èdè fararọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di wàhálà lórílẹ̀-èdè débi pé a ti jẹun gan ó ti dogun tẹ́lẹ̀ lọ ní káwọn ọmọ nàìjíríà máa sọ god bless nàìjíríà mi ìrántí ijọ́ tí mo ti gbọ́ god bless nàìjíríà mọ́ lẹ́nu ọmọ nàìjíríà tó túmọ̀ sí wípé ìyà ó ti ń jẹ everybody now àwọn aráàlú gọwọ fọjọkọ ṣàdúrà fún president èpè lọṣẹ ṣáá kí ló dé lọ́wọ́ ebi ni ẹni tó ń jẹun ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ ó ti wá di ẹni tó ń jẹun wá ratio one tó lè jẹ́ pé ẹyọ kọ́gọ́ á manage ẹ̀ á jẹ oúnjẹ díẹ̀ á fomi kékan tẹ̀ ẹ́ lórílẹ̀ ta ti sọ wípé yes èmi ló kàn ẹ jọ̀ọ́ ṣé kìí ṣe pé ìyà ló kàn wá lórílẹ̀‐èdè bẹ́ẹ̀ ni torí lọ́wọ́lọ́wọ́ báyìí ìyà tó ń jẹ nàìjíríà ó kọjá díẹ̀ bẹ́ẹ̀ ni ó wá jẹ́ ìgbà tí bàbá wa débẹ̀ tán lójú méjèèjì ìnira làwọn èèyàn ń gbà lọ́tún lọ́sì ó wá jẹ́ pé ìyà làwọn èèyàn fi ń ṣe kí ni lọ́ fi ń manage lọ́tún lọ́sì lójú méjèèjì ìyà ìwà pọ̀ kí ló dé tálàṣẹ̀ tálàṣẹ̀ náà wọn ti wá ba débi wípé ọkọ ó ti sáńlé o ọkọ gan ò lè dúró ńlé mọ́ fún ìyàwó ọkọ ti sáńlé fún ìyàwó nígbà tẹ́mi ẹ̀ ò gbé nígbà tágbẹ́rẹ́ ò gbé responsibility débi wípé ìyàwó gan lára gan ìgbà tẹ́mi ẹ̀ ò gbé ó ti kọ́ mọ́lẹ̀ ó ti jàpá kí ló dé gbogbo nǹkan tí ò jẹ́ káwọn ọmọ rí nígbà tọ́wọ́ ẹ̀ kékeré ojú wọn ti là áyín ojú wọn ti là lọ́wọ́lọ́wọ́ báyìí tó dẹ̀ jẹ́ pé àwọn ọmọ ti rí mẹ́wàá ohun tí ò jẹ́ kán mọ̀ wọ́n ti. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ìyà ti jẹ Nàìjíríà débi pé àti survive sì ti dògùn. Àti survive ti di wàhálà. Agbára káká lẹ́lòmíì fi rọwọ́ mu sẹ́nu. Now, ó ti wá ń di nǹkan tó jẹ́ wípé ìyàwó gan ó fà á, ó rọ, ó forí tì títí orí ti pa á. Now, àwọn ọmọ náà sìn, wọ́n ti di nǹkan tó jẹ́ pé wọ́n ti legalize the bar business. Àwọn ọmọ ti any nísìnyí tó bá pàdé ẹni ọmọ kékeré báyìí dáàdì ẹ̀dẹ̀ fún mi lówó dáàdì èmi ń pa mí. ó ti wá di nǹkan tó jẹ́ pé ó ti dojúṣe nílẹ̀ Yorùbá gbogbo àwọn ọmọ kéékèèké gbogbo àwọn ògo ọ̀la ti wá ń tọrọ báárà ẹ wo ìyá mi bàbá mi yóò bá mi sọ̀rọ̀ àfẹ́ ẹ wo bá mi ṣí ẹ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ fara ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó fún wa o níbikíbi tẹ́ ẹ bá láǹfààní àti wà ẹ wọ ẹ bá mi share ẹ like ẹ wọ ẹ comment ẹ bá mi tẹ̀ sójú ẹ̀ ẹ jẹ́ kó yé àwọn èèyàn pé Yorùbá nation náà ni no retreat no surrender èyí tá a wà lábẹ́ ẹrú ti tó. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn kọ̀ọ̀kan ẹ jẹ́ àgbọ̀n kan tí àwọn èèyàn sọ hmm. ó mà ṣe o it's very sad Tinubu divide Nigeria and let each go their separate ways for peace to save lives bẹ́ẹ̀ ni nítorí pé kọ́jẹ́ kí oníkálukú lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ òye kọ́jẹ́ kí oníkálukú lọ ó ń pẹ́ wọ́n tó pa gbogbo àwọn gómìnà àti àwọn ọba ilẹ̀ Yorùbá èmi kọ́ ni mo sọ o hmm. èmi kọ́ ni mo sọ Nigeria is a geographical expression good baba Tinubu is dropping money now ah ìyá dẹ̀ ń jọmọ mẹ̀kúnnù now hey God bless Nigeria God bless my country ìgbà kan nìyẹn o kò ṣèṣì mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti di pé kò ní da fún àwọn kinní kan kò ní da fún àwọn ìgbà kan àwọn aráàlú ti ń gbé wọn ṣépè ah Tinubu di president ìlú fọ́nká <laughs> ó ga o èmi kọ́ ni mo sọ ṣèyí ló fẹ́ pa ara ẹ̀ kì í ṣe ènìyàn èmi kọ́ ni mo sọ ẹ̀wọ̀ ìyá mi Yorùbá mi Yorùbá nation láfẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó la fi ń fi àsìkò yìí dágbére fún yín pé àgbẹ̀ ọmọ nílò kó títí kó gbàgbé lè la sọ pé ó dàbọ̀.